ọ̀rẹ́ hu ní ìlìkọ́ rẹ̀. ẹ̀tọ́ wa jìnnà àmọ́ ẹ̀tọ́ náà jìnnà ẹ̀nà rẹ̀ àti pàápà ẹ̀nà ọ̀rọ̀ náà ìka ẹ̀ àjìnnà wẹ́rẹ́ àdìsẹ́ náà ìka ọ̀rẹ́ nítorí mo ti àdéhùn àmẹ́sẹ̀lẹ̀ tuntun náà ọkẹ́ ní jahannam èyí ní sọ̀rọ̀ tó wà ní jẹ́nà ẹ̀wọ̀n ọba náà ọ̀pọ̀ aná rẹ̀ àwọ̀ dáàmà dáàjẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n àrẹ bẹ́ẹ̀ bá lẹ̀ lọ́nà ìtura bí ìtura bẹ́ẹ̀ bá lónìí mo pẹ̀ ń hùn nira ọlọ́rin lọ́wọ́ ẹ̀wọ̀n agogo bí ìtura bá ti náà bí ìtura bá ti náà àmọ́ awẹ́rẹ́ mú mi ní gbòòrò ọmọ náà náà kò ti tẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ á yẹ̀rẹ̀ bẹ́ẹ̀ á gbàdá ọmọ náà kàn wá. ìyá ó lè bí ndị ọkwa ịrụ ọrụ na waka na ọmụ e, na olepụrụ abịa eretụ sebe agụka enyokata ịkpara hu ọmụ na olepụrụ abịa eretụ dị anyị na dị ọmụ egeje nna nwunye ọtọ enwuri mere nene ele ele ama chinefe ọtọ ele chinefe gatọ dị ọma nke ndị ka تبارك الله الذي نجاني الله الذي ọ̀rẹ́dẹ̀ ló ń wí yàrá ẹ̀ka náà àwọn ọ̀nà ẹ̀rọ ẹ̀dẹ́kùn lè jẹ́ àlámà ẹ̀rẹ̀ mọ́. dọ̀kà alhamdulilá alẹ́bi àdáni máàlá yóò fi àjàn mi nà áwọ̀lì náà wọ́n á èrè. kàmá àkókò yà wọ̀ òmùlẹ̀ náà ẹ̀ka ẹ̀ka náà mẹ̀ máa dín ẹ̀ ń yàn náà mẹ́ ìdá iná nípa àbá kan dẹ̀rẹ̀ mọ́. kọ́ńtà ẹ̀rọ ẹ̀ níbi ọ̀rẹ́ tó wẹ̀ ẹ̀ẹ́nì ló ti kọ̀ súnmọ́ káfàrú súnmọ́ àmọ̀nù ẹni wúlé ìgbà nìkan jẹ òkọ́ lọ́rẹ́ dùn àwọ̀ wúlé àbẹ́ni mẹ́rin àwọ̀ mẹ́rin àbẹ́ni mẹ́rin báyìí náà ẹ̀yẹ hàn ẹ̀ má mẹ́rin ọ̀dàm dọ̀m náà dọ̀rí mi dàda ẹ̀ má hàn àti kò yàn lẹ́ ọ̀gọ́ dọ̀rí dèrè wọn dọ̀rí tù lọ́wọ́ ẹ̀yin amọ̀tọ̀ náà bọ̀ wọ̀ sí dọ̀rí tù lọ́wọ́ ìjẹ́ni àkàhà dèrè àmọ̀ àtọ́mọ̀ N ìràkúfọ̀ wọn nọ ìràkúfọ̀ ọ̀gá ọ̀hún nọ n'ọ̀sọ̀ wa wọ́n ọ̀dọ́ nọ n'anyị nwa eyi sọ́ọ̀rì dé bẹ́ẹ̀ ọ̀gọ́mẹ̀ àwọn wọ́n ọ̀dọ́ nọ màá ní nwa rọ́tù wọ̀ èkì náà wọn náà wọn nira mú iná ọ̀dọ̀ ọ̀rẹ́ dáhùn wọn àná-àkà àgà àná-àkà ibùdó jẹ́wùdì àti ibùdó kọ́ìmù jẹ́wùdìyà bẹ́ẹ̀ àgà àyùká àlàkọ́dé sí kòkó náà yẹ kónú náà wọ́n mẹ́kọ́ kọ́ọ̀dì náà ano no vete ebi ano me tatem ana ita o mene libe ano kate mo edi bi no boli ebi o ba se hu na aya not na me e wono no amene e man dare pele e man e kene la ilete e na e mene e ma be mi ya ma ni ya ya para ẹ̀wọ̀n náà ìka ayé ní ma náà rẹ̀ wọn náà rà rẹ̀ ń ní àwọn nílẹ̀ ẹ̀dí tó tó wọn rẹ̀ ẹ̀dọ̀ bẹ́ẹ̀ dùn àyè òhúri kọlẹ̀ ìsọ̀nù dọ̀ìfà tó dọ̀ìfà náà wọn ayé mi rẹ̀ tó tẹ̀rọ̀ ọ̀tì yẹn náà ọ̀ma ni ọ̀ma ni yẹ àgbo ayé ọ̀nà dọ̀ọ̀nà ní kápẹ́ wọn wọ̀ ẹ̀kọ́ ìkìyàmù bóyá ni ọ̀rẹ́ ọmọ yìí ọ̀dọ̀ lẹ́nu wà ní dèrè kàkà kárí mẹ́yà tó àná ajé pọ̀ ni dáhàrà náà àbẹ́kọ̀ọ́ ló múrí tẹ́ ẹ̀ lẹ́ẹ̀rọ àrà dọ́ní kàádé nẹ̀ dáhàmì tẹ̀rọ̀ lẹ́ẹ̀dẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀nà ilé káwákálẹ̀ ní wẹ́lẹ́rẹ́ ká ẹ̀mẹ́ ẹ̀kọ́ yà fún ẹ̀rọ náà ẹ̀rọ akẹ́ náà kú ìwẹ́lẹ́ mbọ́lá ní yẹn tí wọ́n káàdé ibẹ̀ rí ọ̀rùn yẹn wọ́n lẹ́ẹ̀rẹ́ àdàbà lónìí ẹ̀yẹ́ mi kúrò ní ìrẹsẹ̀ láìpẹ̀ wọ́n ẹ̀kọ́ náà lànà ọ̀rọ̀ ẹni ẹgbẹ́ náà wà ni ọ̀gọ́ ọ̀nìrè bóyá náà kọ na ejúdejúde ní iná níwájú náà ẹ̀dọ̀ náà jẹ́nà. àwọn iná náìka na náà ní bá yẹ́rọ ètò àìná bóyá ìwà mọ́kọ́ra kàfi sọ́nà rọ̀ sí ìfúndó mórí ni òmórí wọn náà bẹ́ẹ̀ yọ wọn náà yẹ báyìí náà kì í sí anáná ìgbà kékeré. òun náà ti kọlù tó ń jẹ ẹ fi fìrọ̀ ní wọ́n tó ń jẹ ẹ fi fìrọ̀ ẹgbẹ́ ìkìyàmà tó ń jẹ ilé fìrọ̀ tó mórí wọn náà ní ọ̀nà ana bi sọ̀rọ̀ tó mùsàfẹ́ ana nǹkan ní jìnnì káyìíká wà ana hàrà ilé fìrọ̀ tó lànà ana hàrà fìrọ̀ tó mùsàfẹ́ mà tọ̀tọ̀ bẹ́ẹ̀ wò. anabika ọmọnyi ọjà rẹ rẹ anabika kàrà nínú ní ọtọ ní wùzámi anáwọrọ sáàbà nínú wà láti sábì òṣùbọlá àdúgbò ni bàtàkọ́ ọ̀rọ̀ kọ̀bí kò máa ń sọ bẹ́ẹ̀ lé wọn náà sáà dúró náà ni wọn máa náà gàwọn ní tẹ̀wọ̀n tẹ̀wọ̀n tẹ̀wọ̀n ló wá wúlò dé yani kafin nan ya nore sani muri a kada na wani sani muri huwe ni na Allah kun sadabu huwe ne wa he muri ni jana ni lahu yakum min almuttaqin amma sai ayi nan ne annabi alaihi salatu wassalam da wajin ne ko hun mallazin ta ta sabi ne hore ku yana ne he do tin ya nan jin doka do man sai oji tule te noka hawa siratul mustaqim ko sanan wi jana horana ka aka ewo le ewo ha aka ila na ndo ma ndo nai keko keko oya ara ila keko keko oya dok aibe nene ewere ana bi sobol ana ndo muri ono muri ka asena ha asena mani so ẹni òde àti sobol àgbọdọ anáìka wọmẹjọ náà ẹni muri àkàrẹ náà kàmánì ẹni tó muri àkàrẹ náà kàmánì ẹni náà sọ abọ́ tó wọlé aláìjẹ́ tó ń tó wọlé ìdíwọ́n náà alẹ́ mẹ́tọ́ yìí kàmá ni ẹ̀ náà ní tóbol pè máa ná láti tóbol àbí ìyà ìyà àánú wa o jahanamáwíyá ṣèkàníyá brahimiwíyá tìjàníyá sàmùsíyá tó wàá yẹ sí àfáàní báyìí tóbol ànàlẹ́bí ọ̀gá ní kò ní ìlú rẹ̀ náà ìka ẹ̀ wọ́n borí àpò àti kèéta san aláàyè bàtà rẹ̀. so ẹ̀ ní ìyá ní islam ìyá ní iye mìíràn yẹn náà jẹ́ muhammadiya so wà á yẹ ìyá wà ìyá àfàǹgbé ẹ̀nẹ̀bí sọ́bùl ànùmọ́lá ti rẹ̀ kẹ́ ara ṣèjú sọ́bùl wòlò náà mi òwò yìí kò ní àyìn nínú ọ̀sán wọ́n kò ní àná dani nkonyi a n'asọ ya na ekuru ha n'ekari dani nkonyi a n'awọli ya n'ayisu na n'ọta ẹni sakabakadiya laksabadiya sentọniya abadanan abanini ukari sẹta ẹwọlọ náà ìkínnira jáde náà ẹjọ bàmá mu fún ọdọ ọwọlọ yìí àníbi yà àdó àná ẹ̀rọ àbí ìzọrọ ṣe ọ̀rẹ́ dọ̀rọ̀ náà wọlé àná níbi dọ̀ àná àbá wà á nìyà sọ̀rọ̀ yìí dàgbé náà nà ọ̀yọ̀ náà dọ̀ àdó yọ̀ ana tó wọlé ní dọ́ọ̀ àná. Ìwé àná èdè ní wọlé sẹ́mẹ̀ ìsìláàmù náà màlá yín náà anáwó kònyà anáwó náà tó ìbá ń dọ́. Àbáká ẹnẹ àná àyẹ̀wò káyè ní ìsìláàmù náà lè yí wọn lẹ̀ dọ́ náà mẹ́tọ́ ọ̀pọ̀ fún ọ̀nà dọ́ọ̀ nílẹ̀ kwana. Dọ̀dọ̀ ìsìláàmù náà mà rẹ̀ lórí àwọn àdọ̀dọ̀ kẹnẹrẹ sí àtẹ̀mọ̀nàná lórí àwọn àdọ̀dọ̀ kẹnẹrẹ jahanabawiya dáwọ́ àwọn ọba bàbá náà ọjọ́ àpèjọ rẹ̀ àjọ ọ̀rọ̀ ẹ̀wọ̀n náà fáwọn ẹ̀dẹ̀ náà bá kà ó mà ẹ̀yà rẹ̀ maria tọ́rí kọ́tò bakaria tọ́rí kọ́tò Aniya, tọ́rí kọ́tò sumaniya ló wá ẹ̀rọ náà ta ọkọ̀ dìbí kẹ́lẹ́ àmì ìnáwó ni. ìjánu lórí ni píríntọ̀ káńtà bí tìmọ̀ nìta lọ àdìjọ lọ́wọ́ lọ́wọ́ lọ́tẹ̀ dọ́ọ̀tì tẹ̀lé kàbẹ́ ààyè bí kìlẹ̀ ọ̀rẹ́ ìlú ìkìlẹ̀ ìlànà ẹ̀fẹ̀ ní akúránì ní magrẹ́bí ní morocco ló wà ní kókó lábẹ́ tìjàn ọ̀nà àfẹ́ ní ọ̀tìjàn níyà ẹ̀rọ àwọn ọmọ sẹ́yìn lè tìjàn ní ọ̀rẹ́ ẹ̀kọ́ ọ̀nà yà wà ní tìjàn ní àní tìjàn rẹ̀ ìdè ń dọ̀ àìkọ́ńtò ní ìtìjẹ́ ẹ̀kọ́ mi ti ìtọ̀ wọ́n làwọn tẹ̀lé and wàá ní ọ̀rọ̀ tó nà ó bá ní àtàkùrì ìdí ìyàgbẹ́ náà ní láàrin ọ̀ràn ní mọ́álàfà mọ́álàfà tó polówó olùgbèrè tẹ̀lé ẹ̀ wọ́n ní wọ́n ní ayáǹbáyé wa olùgbèrè ọ̀bẹ káwọn wọn ní ayáǹbáyé wa dẹ́wọ̀ yá màá ẹ̀kọ́ náà ọ̀tà bẹ́ẹ̀ mà mí ẹ̀sìn wàá dá àmì fúlẹ̀ ní wàhálà kọ̀ọ̀nù náà kà fàájì ìfúláàfin ìfúláàfin kà mẹ́ẹ̀mẹ́ẹ̀. lọ́nà dọ̀kà ẹ̀rẹ́ bá kùn mọ́ ní. Fífa àtà ìyá àwọn fásitì àní jàmá tó sáfì. Báwo ni fún àgbàgbọ́? Ìyá máa yẹ jẹ́ kàkà ọ̀rọ̀ fásitì àlànà. Bíbí àwọn èèyàn. Lára kan àrùn mi, fásitì àfásitì àkóríkò náà. Ìwà ayé náà kà fásitì àfásitì àkóríkò náà kà dá abẹ́. Wọ́n lè lọ wà pọ̀ ìbẹ̀rẹ̀ kà bíbí àlànà. Sábà àrùn rí dọ́n sí bíbí àná rẹ̀. Sẹ́dẹ̀ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ wẹ̀ kà ti tún náà. ẹ̀rọ kàtà lọ́kà àwọn àkà ọ̀nàkàkà lámìlá ọ̀gbọ́n lámìlá ọ̀rọ̀ àmọ̀dókè fàtà ọ̀lẹ́ta ọ̀wọ́sọ̀ọ̀kà wà kàkàtà lọ́kà lámà ìyẹn tàwátàlù bí tóra tó fàtà ní ìkọ́mọ́ tàwátàlù tó tàwátò bẹ́ẹ̀rẹ̀ yà á ti fàtà ọ̀rọ̀ àyẹ̀wẹ̀ kọ̀ wọ́n rọ̀ àwọn àfẹ́ká alàkà fàtà tó ní máa ká lọ́nà ọmọdé من الغدو شكل عدو كي كتاج دعوة كفاتها ويا ابن عندها zuwa na wadanda zai gube ne mana mata babba kai ta hilu ta wuri bai bai bai dubu dola na kanin ta wuri ke ne nan sai amin mun na zo hore hun nan zai tafiya nan ma ne ro wai ma na kenan ni ba ka ci Bàbá mi ọ̀nà ìkọ̀wé dọ̀mọ́rí, yọ̀ọ́ ní ìdúkà ọ̀nà ọ̀hán ini sọrọ adé kú ìkìyàmà àgbáwọ sọ àti sọrọ ọtún múlẹ náà ní ọ̀nà dáka ayé bí kọkà ayé ní sọtìlán án ká kò ní ká ayé lànà iná ní adá ní rọpì òmò yà wọn àwòrán tóórè ìlàtọrọ ti mùsàkìmì yóò náà ká wọn wọrọ tó kékeré dínà lówó dẹ ọyàn mi dínà lọ́bi way of life ẹ̀ dínà in each life are beware of my life then Quran verse qiyama millata ibrahim hanifa aku kumari ho kota me ha kata thumma awhayna ilayka ya muhammad awhayna ilayka an ittabi millata ibrahim hanifa wama kana min al-mushrikin ثم كده توصف توايو محمد صلى الله عليه وسلم كان فعلا فتح ابراهيم اتاو بان كونه وزين kàálẹ̀ ẹni kò mọ́ yọrọ òun tó lè lóòrò náà kó máa tiri tiri òjá níbi ibrahima wà ní ibrahima wọn náà mi tiri kù ànkẹ́ ìmọ̀lá ìgbà tó òun mọ́ yọrọ òun tó lè òjò tó múri ànẹ́ muhammad sallallahu alayhi wa sallam ànẹ́ jẹ́ rẹ̀ ìdòlè kó lè dẹ́nu ẹ̀kọ́ bẹ̀bẹ̀ àwọn àbá rẹ̀ ní gàgà ànyẹ́rẹ́ náà tó rẹ̀ ní ètò tó wọlé kẹwàá dọ́ọ̀lọ́ náà tẹ̀ awanya wani chairman de chairman seo ne governor de governor seo ne minister de asan eh he wa ka ne o mo na wa ka ka e ino to na to ne wa ka e ka ka na ba ne he ka ala ne o de ka ala an to boli se o boli wa ka na ne Allah ba'idun anna wa nunadi an qaribun fanu naaji ba ne ko bori la kana enu ya enu ya gawo ago kureke o ya tan wa heo niwe do mori ta ende dotul bakar kaka emi kaazan emi ma be wa deni ivinu ogboro na hezan be him kamori yo mane kan ka zi na wa ẹ̀yàn náà fẹ́ wò sí báàbẹ́ báàbẹ́ ní jọ̀dọ́nù báàbẹ́ ní jọ̀dọ́nù ó lè rà púpọ̀ wà wọ̀ ẹ̀rẹ́ ní pọ̀sí goríkìpọ̀ ọ̀nyá dọ̀ ọ̀nyá ẹ̀ nọmba dìbẹ́ndà ti dìbẹ́ndà ọ̀nyá ẹ̀ ọ̀ àbẹ̀rẹ̀ máa wọ̀ ìsìlẹ̀ máa wọ̀ ẹ̀yà. dàrẹ́ ẹ̀yàn náà iná kan ní òrùmọ́rí yìí àmọ́ wọ́n èmi ìjọ ní èsì ìjà ọ̀kan ìjọ òwúrò nìkan

Àníbẹ̀ Mùsùlùmí ọ̀rẹ́ sẹ́lẹ̀. Ìjọ tó ọ láì nánà sọ́ọ̀kà mẹ́ta àwọn ìgbọ́n àwọn. Máa yọ ọ̀rọ̀ náà wọlé. Òjò múlí yàrá wọ̀rọ̀ náà lọ. Àwọn àgbọ̀ tó wá sọ àti Kùrán àti Súnà tó múlí sọ̀rọ̀ ọ̀rẹ́ sẹ́lẹ̀. Wọ́n á sọ àti Kùrán ọ̀rẹ́ Súnà wéèkú gbòòrò àníbi sọ̀rọ̀ wọ́n ọ̀rẹ́ sẹ́lẹ̀. Ọ̀kà tààrọ̀ tó fi kò ṣe é. Máa náà fẹ́ẹ̀ bá ti náà kan náà ní. Máa náà fẹ́ẹ̀ bá yọ ní ana ga wa ko sai wannan ne lan tadillu ba'di abada wek wek ne obere man sabe ona wo muri ati sunne mun to muri hadith an islam abaya mane amada ka yi an so no odo so ara wa na e kon wuru ji odo qur'an o ka to ko ne ka jo ko na re ti da ko o ka o ka ko qur'an o ka re ana sunna o le ti ama ìtàbù ọ̀tún nana ìyá bá sáàsá jòlè náà wè wọn lè jòlì àná nǹka ìjẹ́ ní tó ń tún wọn náà yìí sàn á bó ń tún wòlíì rìtìwọ́n nù náà alẹ́ mẹ́sàn yìí wòlíì náà yìí sáàsá ànẹ́bí abẹ́sì lọ́tọ̀ sọlá ọkà ìràgbọ́ mọ nọ́nù ìràgbọ́ mà nẹ́bí nọ́nù ọba àgáyì ọba àgáyì ọ̀rẹ́ ọkọ̀ mi ọba àgáyì jòlì seventy three ẹ̀tọ́lẹ́wò ẹ̀rọ àgáyé ẹ̀tọ́lẹ́wò lórí kẹta anẹ́bìkà ìyá àtọ́lá wọlá àwọlọ́ wọlá kúwẹ̀tà ìlàbìlá anẹ́bìkà kò lóhùn fi náà àbẹ̀ràkú ẹnagáyé ìsẹ́kìtẹ́nẹ́ ìjọba òtútúrẹ́ àná anẹ́bìkà kò lóhùn fi náà àbẹ̀rù ọ̀nàbà àyẹnira ìlà àwọn àhídà ẹ̀gùnyàkẹ́nà. Abalikiyya, Shamsiyya, Kamariyya, Nujumiyya, Aban, abẹ́ẹ̀ ní bàbẹ́ anẹ́bìkà kó ló ń fi náà abẹ́ẹ̀ ní anábà ńwúra ilà wà hídà yìí kò ní akẹ́nẹ̀ dáhà tó mu ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan yẹ́rì kò ní anábà ha kọ́ọ̀lá anẹ́bìkà anẹ́bì sàkúnù alámà àná àlẹ́yìí wà sàhábì ọ̀nà ìṣẹ́ kò ní àná wà jẹ́ yẹn sọ́n ọ̀nà ìṣẹ́ ní ẹ̀mí sọ̀hájà mi lánàá ọ̀nà ìṣẹ́ ìràgbọ́n náà ìka ẹ̀mí ọ̀nà ìṣẹ́ agwagwa uwe kwenye ngu koran ọrị sunna aga wo mẹ ọdún ẹgbẹ fàábì ní mẹmẹ wẹẹ ní kọrin máa ń hajj lóra ẹ kà kó rẹ ka abúkọrọ náà rà mẹ dẹ ẹ nyà ọ lọrọ dùrọ kì í nà yà kà pàjáàna ọ ọ ìlú a fàábì ní ẹmu kọrọ nà ẹ kà ẹ ẹ nà ẹ sọrọ ẹ kà dẹ ẹ fàábì àgbà mi nà ẹ nà ọ lè wúwo ẹ ni kẹ ẹ mọ ẹ nìkan ní ti báyọ̀ anabi alayhi salatu salam lọ́kà mi àwọn onímọ̀ ṣe ibi sunna mẹ́ni àti sunni hulẹ̀ fa rọ̀ṣídì dáàni bàrẹ́mà kó ẹ̀rẹ́nẹ́ sàhábù náà náà kó ẹ̀ náà iná mi àti sunni ẹ̀ náà ká arọ̀ṣídì ẹ̀ náà ká ẹ̀ní rọ̀dọ̀dọ̀ gbúrọ̀ mi alimahadi yìí dókòwò ńgbọ́ta dókòwò wọ́n tó ìdọ́sìn hidaya من بعد هو الإمام النبي أبو بكر عمر عثمان علي رضوان الله عليهم أجمعين ìwé ẹ̀ka ẹ̀dà ọ̀rọ̀ jẹ́ ẹ̀dọ́kọ̀ náà ní gbanyú lẹ́sẹ̀ẹ́nẹ́nẹ́ni ọ̀rìnká ọ̀rọ̀ kàákà ń sí ọ̀rìnká ẹ̀rẹ́ sọ̀rọ̀ náà kò ní gbanyú náà sọ̀rọ̀ náà ká ẹ̀jẹ̀nìkẹ́ ń ṣe dáàrí ẹ̀rìn. báyìí náà máa mẹ́ka ìbéyà àti ìdọ́yà ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ ti pọ̀ rẹ̀ النبي عليه الصلاة والسلام حديث متفق عليه أوكي akwa bi imani waman kwa ne bin kole o mon na wore gale a bala ka imani ne man ni ke lo nya da ta gba ka ti on ana gba ka ni cho ne ten so ba ina ho no ni se tu yo ne na na ba na to ka oni anye ha ni ya dole te pole kwa nyando ka ba da gote muri ya kila na hivi ka halaka umuri wa o no do ile no na wa ka ni to je ba ina nyebu ikiama agogo ne lo ta agote muri ah ya ta wa ya mudi wa ga ya no so ebe ti ira ne ke we ka we no ko no re we pete ne ja ina na ah ẹ̀yẹ́ òṣèré mìṣèré ní à yá kó dọ́tù sọ̀rọ̀ ìdọ̀ ọ̀gá ọ̀mẹ̀gà pàlá mọ́tìmá fi lẹ́yìn fọ́tìlẹ̀ sàhábàtì pàlá mọ́tìmá fi lẹ́yìn fọ́tìlẹ̀ sàhábàtì وترك مقامهم لكل خليقة لكل الخليقة من الجن والشياطين وال... والملائكة رجع إجاب لنا فأعمالنا معهم كما قال شيخنا كطير قطاط مع دبيب نميلته شيء ما أنا على وكان أنا أزعل كوا كوا فايدة أتوقع يا أتوقع إنه نشوفه كان وأنا ونبني تعبين له ọka taa sani wọn luro kawa akonya kasa sawa ọka ẹkọ náà fẹsẹ náà wọbẹ tí àwọn àgbọ̀wá ẹ ẹ̀yà kò tó farida ọkà náà ti ṣe ìwé náà bá ti jẹ́ mẹ́ka ẹ̀ kàì kàágó tó wọlé kàpẹ́yì kọ̀tọ́ ti má dàbí ìnàmílà wọ́n á gbọ́ ní kí ihu dídá ọkàdá ẹ̀ náà kọ̀ǹtẹ́ẹ̀n náà náà yẹ gan ihu ó ní ìnáwó kọ̀ǹtà ìnáwó ti ṣùgbọ́n lórí náà wọ́n á ń tó ìnáwó yẹn sẹ́ ọ̀rọ̀ ní ti sọ ihu á ní ẹ̀ ní kọ̀ǹtà ọkì sí ìwé ẹni yá pẹ́ tùtù sọ̀rọ̀ ìdá ẹ̀dá ọ̀nàkọ́nà owó lẹ́ni kí ọ̀nà mọ̀nìkà bọ́ọ̀lù kò kà tà á bí ẹni ẹ̀ anága kọ̀fẹ́ẹ̀nì mẹ́rin wá kọ̀fẹ́ẹ̀nì náà fi kí wọn rẹ̀ wá bẹ́ẹ̀ àti mẹ́ni kí ìgbìlọ̀ lọ́ọ̀kà ìjẹ́ kí wọn náà rí ìjà wà náà rí. ok kùdàmáyà kùdàmáyà this my dear my servant sahabon tó mọ̀ ní. àkàrẹ́ ànàndọ́ àkàwádà ẹ̀kọ́ àìkọ́ náà eh rahman karaman eh bai mara ka eh zo mun yayi abla ibn mas'ud radiyallahu anhu ori ka ba no ro tara sahabi ko bai ka sahabi na sahabi ko ne ko ka umar usman ali abdurrahman ibn auf نبيل ابن ابن العوام طلحة بن عبيد الله أتمنى منك أو يقول لك omori yi e na pɛmɛ lɔri ka na wo ma sa fi ɔn tó fi ɔnà da ìkẹsẹ na-egwu ọrịa kìíní wúlò ɔyɛ má na ni láyé ní ma nà akɔ na anáyé nisa ama dá àlẹ́ àtàwọ̀ wíyí tí wà wòye ɔnà àlẹ́ àná ìlú ayé tọ̀tọ̀ tí nisa ama dá àlẹ́ àtàwọ̀ sẹ́kọ̀tà wáyé nisa ama dá ɛwọ́n ní oṣù inú ndò ɛwọ́ yìí tó náà ń tẹ́ ìwé náà ń tẹ́ àpàdé àkàwọ́ nàpẹ̀pẹ̀ ẹ̀nẹ́ màá kó wúrà dáadáa ọ̀dọ́ ọmọ ọ̀la iṣẹ́ ìgbọ́rin ọ̀dọ́ ọmọ ní iṣẹ́ ìpínlẹ̀ ilẹ̀ àwọn ẹ̀hìn náà pẹ́ gbogbo dáadáa sí ìwé ìfà náà kàbí sábà ààrẹ àtàwọn ìmọ̀ ìkàlẹ̀ yà. Ilẹ̀ náà dọ̀ wúrẹ̀. Àná kìkìrì àná màá kà náà, àtúnà yau nan zan abdu wa lai habin na wasu annabi ka annawasu sani wọn ma su zara yi nọni asan yi kinaya iman abdu na ẹkọ tó wọn ni abanya náà na kápẹ́ tó wà dọkùnrin bọ̀ ọdún ìjì rẹ nọni abanya na dẹkẹ ìwé ni tó wà dẹkọ ikú abanya gẹẹsì náà ẹni gẹẹsì kẹsì gẹẹsì gẹẹsì ọ̀dọ́ mi tó gẹẹsì náà wọ́n ti yẹ́wọ̀n sunna ọ̀yọ́ ọdẹ yẹ ìjẹjẹ kú lẹ́tọ̀ fẹ́ sáà lọ́ọ́ máa ní ìmọ̀ yìí àwọn akálà yẹn òní lóko jẹ àká kàrẹ́ rẹ̀ náà èdè tó gbọdọ̀ kátà wà kátà rẹ̀ náà wọ́n yìí kẹ́ ẹ̀rọ yìí gbọ́ ẹ̀ka lọ́dà rẹ̀ á tó dẹ́ ka ẹnẹ lẹ́nu tù polisi ẹ̀ kàtọ́lẹ́ làwọn rẹ̀ dẹ́ ka ẹ̀ alẹ́ rẹ̀ kẹrẹ́ sí bí o ẹ̀ ká nù ẹ̀ rà ẹ̀ nà because láti rẹ̀ dẹ́kẹ̀ ẹ̀ ní kẹrẹ́ sí ẹ̀ ọ̀ nne na ahụ isi isi nna na anyị ya-eche n'ihi ike abalụkwa ya na-enwe arụwa ya eche n'ike nche ndị kpọrọ ya ka awọ ara ya niile na na-azụ adị ebe enyi ya anyị ga-ezi ya ọtụrụ ya ka ezi ya ise na na-ere mma na agwa ọka awọ na ya kwụkwọ ọgwụ nke ewu na ọwa na ahụ na awa na azụ awa nne ee ga-afụ ya akwụkwọ na duo onye a mụrụ and that was not in mare mo na wo ya na ko mo ya wo na ka do le sin mare e kai awe ra e ka no je mo na wo o wo re ji ya le na e ka na je o mo mo yo ko e ko e ke ọ̀rọ̀ tó lè náà nìkan ọ̀nà ọ̀rẹ́ jẹ́ tó ọ̀rẹ́ ìdọ̀ ìmọ̀ nìkan dínlẹ̀ bọ̀ wọ̀. àyìnbá bá tẹ̀ náà nìkan nìkan náà jẹ́ ọmọ ìnáwó ọ̀gọ̀rọ̀ wọ́n tẹ̀lé ọ ọ̀kú àwọn ẹ̀jẹ̀ ọ̀rùn máa nìkan tẹ̀lé. Bàbá iná máa kà àgbà lóòjọ́ tó wọ́n mọ̀ni. Àyíká àwọn ẹ̀rọ ní mìíràn máa ní kàtó ẹ̀sọ́ nọ lẹ́ni mìíràn lọ́kùn kọ́ àwọn ọ̀rọ̀ kan. Àtú nẹ̀nẹ̀ sọ́ọ̀sọ́ nẹ̀nẹ̀ àná òkè ní lórí ọmọ ìnáwó alákùnrin dé ọmọ ìnáwó alákùnrin dé àná òkè ní lórí kẹ́ lọ́mọ ẹ̀sẹ̀ fẹ́ wọn. Lóhùn ó tọ̀ orí mìíràn dọ́wọ́ bùjà lórí àwẹ̀ ṣe daabe gana kanu lai kanu ma tuhuwa wuja mana na mana barka na wuja gore kanu ame koro nere nere sai ma wakoro da na ka ma ni ka fe ka ne me ka ka ka wana ko ro no ha ba akai ko ro ko ana won e yo no omuri ne ka e wa ana ko de wa ro na na me le na ama ni sho me bọ́ọ̀rì mẹ́rin ọ̀làkí náà sábà náà sí ẹ́ eh! sábà náà sí láyà àlàmú láyà kìlú láyà tàzàkàrú kọ́lé ìlànà máa tàkúrò ọ̀rọ̀ máa ní mẹ́ ìlà ayọ̀ àìdè mẹ́ ẹgbẹ́ ìkìdì máa nà mẹ́ ọ̀rọ̀ mẹ́ owó ìkọ̀rọ̀ ọ̀rọ̀ ní kájà mo mọ̀ ọ̀rọ̀ náà ayọ̀ rẹ̀ tó kájà iná àbí kò go beings here and there omuli anaghị omuli sokata wee ga na hụnawa sokata ya wasịrị ụtọ nri emi anaghị ezi guidance wawani guidance wàá kọ́ ẹ̀kọ́ wọn gáàdì abẹ́ ni ẹ̀ kú bòsì omori kó ahọ́rẹ̀ tẹ́ ẹ̀ka ọ̀dọ̀mọ́ àwọn náà àrẹ kàtọ́ máa ní ká wọ́n á kájú gbẹ́nà sí mi bíkọ́sọ́ ìpínlẹ̀ náà máa kárí ẹ̀yìn ẹ̀ẹ́dẹ́yìn mi lè máa hẹ́hùn ni àwọn àmì ní islam ọmọdé wọn náà kárí ká ẹ̀rẹ́ ní ìhùn ní ẹ̀ná ìkẹ́lẹ́ wọ́n sábì fún àwọn lónà nínú muhajirin ọ̀nà ọ̀tọ́ ẹni tó àpẹẹrẹ anádọ́wọ̀dé ẹni buhajiru anasa àtúntò múlùmúlù mọ́kà wọn mọ̀dínà wọn àtọ́ àtàní mọ̀dínà nínú ọmọkùn wọn tó múlùmúlù sọlọ sọlọ wọn lẹ́dí na sábà hóhó wọn lẹ́dí na sábà hóhó àbẹ̀rẹ̀ náà sọ àtẹ̀rẹ̀ ní. ẹ̀ẹ́dẹ̀ dáná yẹn náà láìkọ́ ní fa asábìkú na awà lónà minna muhajiri na minna muhajiri na minna hó abubakar omar osman wa ali. وعباس وحمزة بن عبد المطلب وجعفر وخلق كبيرة ومن الأنصار عبد الله بن زيد وسعد بن وسيد وعمرو بن معاذ رضوان الله عليهم اجمعين انا àtẹ̀lẹ́ náà gírẹ́dì wà nínú wọn náà ẹni ẹ̀rẹ́ nínú mi yìí jìnnà gírẹ́dì ẹ̀rẹ́ náà mi àǹsọ́ gírẹ́dì ẹ̀rẹ́ náà sá fẹ́ẹ̀sì ẹ̀rẹ́ náà yàwá ọmọdéka bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ di ọlọ́hu àná hó wà á dùn àná ọmọdéka mi ìhìnà ìdùwà dẹ́nrẹ́ mi ìhìnà ìdùwì mo nà wọ ayé ló bọ̀ yìí ọmọdé wọn sọ ọ́ ara pẹ́ mẹ́rẹ̀ wọn. ìyàwó olùtúndùn níbà olùdómọdé olùtúndùn níbà àdìsù ìhìnà ìdùwì.

and waban ere we nyara si ya le uti je ngodi hare ko believe nti ala woni ere onyo di tu ama me na ya no da se ita da do se mu koro ako ka ko na la gai era ko no la no no ko ina itina ni ni ma sa do ni chap chap ale la ke na ako ka ko le ne ti do na ina da hera na wọ́n lè kíkẹ̀rẹ̀ tó ń jẹ́ ẹsẹ̀ tó rẹ̀ lẹ́nu òòlù tó ń jẹ́ ẹsẹ̀ tó wèé tó tó jẹ́ ẹkú ìkìyàmà ló wá jẹ ní fúrọ́ọ̀ dáàtú òrùmúra tó ń jẹ́ ní ọ̀nà tó ní òòlù tó òdó ìmú ìhùn ń tán ló wá ìkó mú ìhùn yákẹ́nẹ̀ àti ìtọ́ta bí hẹ́kẹ́ àtúrè màtírí kó náà ti gíláì kàtíláì mú rẹ̀ wọ́ ìhà ìtọ́nyọ́nyọ́ rẹ̀ sọ́dọ̀ agbóhùn yóò kún fún mi ana amẹ́rẹ́ náà ní bẹ́ẹ̀ ni èyídé ìdùnbán bẹ́ẹ̀ ni èyídé ìdùnbán bẹ́ẹ̀ tó máa ń yẹ inú mọ́nú ọ̀yẹ́ ìbá àwọn ọ̀bà ní lọ́rọ̀ dé bí ọwọ́ tó máa ń yẹ dá àṣẹ fún ọ̀bà ní ọmọ ìnáwó mẹ́sàn-án náà ìka yá àjùmí tó máa ń ní ìdùnbá wọn ni ọdún òbí yìí bẹ́ẹ̀ yẹ tó tó máa ń làbẹ́ ìdùnàmí اللهم اجعلنا اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اللهم ارزقنا توبة صالحة اللهم ارزقنا توبة صالحة توبة قبل الموت توبة قبل الموت اللهم ارزقنا توبة نفوها يا رب العالمين اللهم إنا نستغفرك فاستغفر لنا اللهم إنا نستغفرك فاغفر لنا اغفر لنا ذنوبنا جميعا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا صراطك المستقيم اللهم اهدنا صراطك المستقيم اللهم اجعلنا نمشي سويا على صراط مستقيم اللهم اجعلنا نمشي سويا على صراط مستقيم ردنا الى دينك مردا جميلا اللهم ردنا الى دينك مردا جميلا يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم ارزقنا استقامة على الاعمال الصالحة اللهم ارزقنا استقامة على تطبيق السنة اللهم ارزقنا استقامة على تطبيق السنة اللهم ارزقنا استقامة على تطبيق السنة نطبقها في كل حياتنا نطبق السنة ليلا ونهارا أراده أعداؤنا أم لم يريدونه اللهم ارزقنا استقامة على تثبيت السنة ليلا ونهارا فردا وجماعة يا رب العالمين اللهم ارزقنا استقامة على تطبيق السنة سواء أراده حكومة أم لم يريدونه اللهم ارزقنا استقامة على تطبيق السنة سواء أراده سياسيون أم لا يريدونه اللهم علم الأجائب قوتك على هؤلاء اللهم اعلي كلمة الحق واعلي سنة نبيك محمد صلى الله عليه وسلم انك قلت وقولك الحق وكان حق علينا نصر المؤمنين اللهم انصرنا واجعلنا من المؤمنين يا رب العالمين اللهم ارزقنا ايمانا لا يغفل ويقينا لا يتزعزع وقرة عين لتدوم برحمتك يا رب العالمين اللهم اجعل اعداؤنا متمجردة اعداء اللهم اجعل اعداءنا متمجلدة الأيدي متمجلدة الأرجل يا أرحم الراحمين إنك على كل شيء قدير وكل من حضر لنا حضر بعد اللهم اجعله واقعا فيه يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم ارحم الشعب المسلمين اللهم ارحم ضعفاء المسلمين اللهم ارحمهم برحمتك يا رب العالمين، وانصر المسلمين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم هذا الدعاء منك الاجابه وهذا الجهد عليك التقلال تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصرنا على أنفسنا أولا وانصرنا على أعدائنا وانصرنا على القوم الكافرين والمنافقين ما علمنا منهم وما لم نعلم إنك على كل شيء قدير اللهم اجرنا اللهم اجرنا مما يعملون اللهم اجرنا مما يعمل أعدائك يا عز الجلال والإكرام يا رب العالمين يا سميع الدعاء اللهم اهدنا وارض بنا واجعلنا قربا لمن اهتدى واجعلنا ممن يقال له في الآخرة وهدوا إلى طيب من القول وهدوا إلى صراط العزيز الحميد يا سميع الدعاء يا رب العالمين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصلي أئمتنا وولاة أمورنا برحمتك يا أرحم الراحمين سميع الدعاء اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجواب عليك التكلان تقبل منا إنك أنت السميع العليم تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اخلص نياتنا وتقبل حسناتنا وامغ حوباتنا ولا تخيب فيك رجعنا واختم بباقيات الصالحات اعمالنا اللهم امن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر وآمن روعاتنا يا سميع الدعاء يا قوي يا عزيز يا قوي يا عزيز علنا عزتك على جميع الكفار علنا قوتك على هؤلاء الذين يقتلون المسلمين في كل مكان يا ذا الجلال والإكرام اللهم أرحم الذين يقاتلون في بلاد بلاطو في الجوش اللهم انصر المسلمين فيه اللهم كل من مات منهم من المسلمين اللهم ارحمهم واغفر لهم وكل من مات من الكافرين منهم من أصحاب جندا اللهم بدهم عذابا في الدنيا والآخرة اللهم أرنا على جندا يوما عفوا اللهم أرنا أنا جوناثان يوما أسودا يا ذا الجلال والإكرام اللهم عليك بجوناثان اللهم عليك بجوناثان اللهم دمره تدميرا وكل من يجري وراءه من المنافقين اللهم أرنا عليهم جميعا يوما أسودا اللهم صاد ليل صاد ليل جوناثان صاد ليل جوناثان طال ليل جلدا طال ليل جلدا طال ليل جلدا طال ليل جلدا اللهم إنه يسبب كتاب كتاب أبناء المسلمين ويسبب كتاب آباء المسلمين وأولياءك اللهم إن جندا قد قتل ودمر ودنس مقدسات المسلمين اللهم أرنا العجائب قدرك بدرجة اللهم أرنا العجائب قدرك بدرجة وكل من حمل عقيدته ممن ممن نعلمه ومن لا نعلمه إنك على كل شيء قدير إنك ولي المسلمين وإن الجنة جنة لا مولى له مولاه الشيطان اللهم دمره مع الشيطان اللهم زلزل قدميه اللهم زلزل تحت قدميه اللهم زلزل تحت قدميه اللهم اللهم اعمي ابصار اللهم اعمي بصره اللهم اعمي بصره اللهم ابعد قوتك انك على كل شيء قدير يا جبار يا عزيز يا جبار اللهم انت للمسلمين في بلاد في بلادوس اللهم انتقم للمسلم في بلاده اللهم انتقم للمسلمين في بلاده وارنا الأجيب قدرتك على جنة يا ذا الجلال والاكرام انك على كل شيء قدير ندعوك يا الله ونقر باجابتك اللهم اللهم استجب لنا اللهم استجب لنا كما وعدتنا برحمتك يا ارحم الراحمين والحمد لله رب العالمين وقوموا إلى صلاتكم يرحمكم الله قد قامت الصلاة الله قلوبه وتعترض قلوبكم استووا أتين جسده قطع جسده أولا قطع لنا أنا وحيوي واجب الكتابي أي مديان هاو الله أكبر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 أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاضعا لرأيته خاضعا متصدعا من خشية الله الشيطان مخرجها للناس لعلهم يتذكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس الملك القدوس السلام المؤمن المهيمن العميد الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله أكبر through الله أكبر